dúró máì tí ìsún fídíò yìí sókè yóò ṣe ẹ́ láǹfààní tó pọ̀ ẹ jọ ẹ bá mi ṣe ẹ̀ ṣọ́dọ̀ àwọn nǹkan mẹ́ta kan wà tó jẹ́ àwọn nǹkan mẹ́rin kan wà tó jẹ́ wípé èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ aráyé mọ̀ ń pa èèyàn kò sí bó ti lè jẹ́ ẹ̀dá tó jẹ́ ọkàn mímọ́ tó kò sí bó ti lè jẹ́ ẹ̀dá tí kò mọ bó ṣe ń fi ọ̀rọ̀ pamọ́ tó o gbọ́dọ̀ lè mọ bó ṣe máa fi àwọn nǹkan yìí pamọ́ nípa ara rẹ ṣorí àkọ́kọ́ ń òun ni ohun tó fi ń ṣe ìdẹ̀kùn òun lohun tó fi ń jẹ́ èèyàn má jẹ́ kọ́ ọmọ aráyé ó mọ̀ ń pa rẹ̀ mo bẹ̀ẹ́ má jẹ́ kọ́ ọmọ aráyé ó mọ ohun tó fi ń ṣe ìdẹ̀kùn má jẹ́ kọ́ ọmọ aráyé mọ ohun tó fi ń jẹ́ èèyàn nítorí ọ̀pọ̀ èèyàn lápè pé kó wá jẹun tó tún ṣe kí ni tó ń dini lọ́wọ́ mú èèyàn lápè kó wá fẹ́jú fún ni tó jẹ́ pé ata ló fi sẹ́nu ọ̀pọ̀ èèyàn lápè kókó kí ni lẹ́yìn tó jẹ́ wípé ẹ̀gún ni wọ́n fi sọ́wọ́ ọmọ ìyá mi jọ̀ọ́ mọ bí ó ṣe máa fa àwọn nǹkan yìí sọ́kàn má jẹ́ kọ́ ọmọ aráyé mọ ohun tó o fi ń ṣe ìdẹ̀kùn má jẹ́ kọ́ ọmọ aráyé mọ ohun tó o fi ń jẹ́ èèyàn ṣó orí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ohun tó kàn lórí ire tó o fẹ́ ṣe má polongo rẹ̀ fáráyé jẹ́ kó ríire ọ̀hún dé oríire a máa polongo ara rẹ̀ torí ire bá dé láyè sọfẹ́ dá kan ẹ̀dá ò rí fúnra rẹ̀ àmọ́ má ti polongo ríire tó ti di ọwọ́ ẹ̀ má ti polongo rẹ̀ fẹ́ dára yé nítorí kíni ẹ̀dá ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni mo bẹ̀ ẹ́ kò sí bó ti lè jẹ́ ẹni tí ò mọ̀ràn fi síkùn tó sórí nǹkan yìí mọ bí ó ti ṣe máa há ìdí ẹ̀ tọmọ aráyé ò ní tí ì rí pé òkè lágbájá báyìí ń retí oore báyẹn já a di lọ́nà bó o bá jẹ́ ìdá tó máa ń rojọ́ wòtòwòtò tẹ́nu rẹ ò kí ń bò oríire kan ń bọ̀ ọ fẹ́ kàn lọ́wọ́ ti sáré rojọ́ fún gbogbo ènìyàn wàá kàn rí poríire ọ̀hún wà lọ́ọ̀kan ni kò dọ́dọ̀ ẹ mọ́ ṣó orí ń bẹ̀ òun lohun tó jẹ́ wípé ohun tó o nífẹ̀ẹ́ sí jù pé nǹkan yìí òun ló nífẹ̀ẹ́ sí jù òun ló láìkì jù ọmọ ìyá mi má jẹ́ kó ọmọ aráyé ó mọ̀ ọ́ ṣé tọmọ aráyé bá ti fi lè fi mọ ohun tó o nífẹ̀ẹ́ sí jù pé ohun tó o láìkì rèé òun náà ni wọ́n á padà fi gbé ẹ ṣubú òun náà ni wọ́n padà fi ṣe jàǹbá fún ẹ òun ni wọ́n padà fi ṣí ẹ níbi ṣé ẹlẹ́kẹ̀ẹ́rin òun lohun tó hate ohun tó hate tó mọ̀ pé nǹkan yìí mi ò láìkì ẹ̀ ṣé orí tán bá ti padà mọ̀ nípa ẹ̀ tán ti mọ̀ pé àdámù ẹ̀ rèé nǹkan tó ò láìkì rèé nǹkan tó ò nífẹ̀ẹ́ sí rèé nǹkan tó tún wá fẹ́ rèé ṣórí àwọn nǹkan yìí òun níbi tó mọ aráyé àti wàá máa gbà fi mú ẹ àbámọ̀ sì rí ẹ̀yìn ọ̀rọ̀ ni mo ń gbé ọlọ́run má jẹ́ kábàámọ̀ gbẹ́yìn ọ̀rọ̀ wa mo bẹ́ẹ̀ àwọn nǹkan yìí mọ bí wàá ti ṣe máa dì mọ́ra tó ò ní jẹ́ kọ́ ọmọ aráyé ò mọ̀ ń pa rẹ nítòótọ́ tó bá ní ọ̀rẹ́ tó súnmọ́ ẹ bí iṣan ọrùn jẹ́ kó mọ̀ díẹ̀ nípa rẹ kí wá ṣe gbogbo rẹ̀